ẹ ké hallelúyà ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti lè iṣẹ́ ìránṣẹ́ ti life world èyí tí ó jẹ́ ẹ̀ka láti lè iṣẹ́ ìránṣẹ́ ti bma global ti áfíríkà ti nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìlú ìbàdàn nípa oore ọ̀fẹ́ ọlọ́run mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ èyí lọ́mọdé àti lágbà lọ́kùnrin àti lóbìnrin wa ní orúkọ Jésù Kristi ní ìjẹ́jọ́ a bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ nígbà tí à ń kíyèsí àdúrà a rí àgbékalẹ̀ Jésù Kristi Olúwa wa nínú ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa láti lè tó jẹ́ àgbékalẹ̀ àbí àwòkọ́ṣe àdúrà ní gbígbà a kíyèsí àwọn nǹkan tó jẹ́ gbòógì nínú àwọn kókókókó tí Jésù Kristi Olúwa kọ́ wa níbi àtàbà gbàdúrà àwọn nǹkan tí àdúrà wa ti gbọ́dọ̀ kíyèsí ṣùgbọ́n ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ ń béèrè àbí tí àwọn èèyàn ń fẹ́ mọ̀ ní àkókò yìí òun náà ni wípé báwo ni wọ́n ṣe lè jinlẹ̀ báwo ni a ṣe lè jinlẹ̀ nínú àdúrà báwo ṣe la ṣe lè ní ìgbé ayé àdúrà èyí tó jẹ́ pé ó jinlẹ̀ kò síbì kan tí a lè lọ tí a ti lè rí ìdáhùn sírú ìbéèrè bíi eléyìí bí kò ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run àti pàápàá ká wo kí ni jésù kristi olúwa wa kí ni nǹkan tí ó kọ́ wa ṣùgbọ́n kí a tó máa lọ tá a bá ń sọ nípa àdúrà a má jẹ́ ká gbàgbé pé ó jẹ́ ìbára ẹni sọ̀rọ̀ láàrin ènìyàn sí ọlọ́run àti pàápàá tí a bá gbàdúrà a gbọ́dọ̀ kíyèsí ọkàn wa a gbọ́dọ̀ kíyèsí ọkàn wa ọkàn tá à ń gbé lọ sínú àdúrà àti àti àwọn ìṣe àdúrà pàápàá náà fúnra rẹ̀ ní ọ̀nà àkọ́kọ́ ẹ̀yin ará mi tí a bá wo ọ̀rọ̀ ọlọ́run a kíyèsí nínú ìwé máàkù ìwé máàkù orí orí kìíní ìwé máàkù orí kìíní ẹsẹ̀ karùndínlógójì ìwé máàkù orí kìíní ẹsẹ̀ karùndínlógójì bíbélì wípé ó ní ó sì dìde ní òwúrọ̀ kí ilẹ̀ tó mọ́ ó sì jáde lọ sí ibì kan níbẹ̀ ni ó sì ń gba àdúrà ẹ ké kí ni nǹkan tí a lè rí níbí báyìí òun ni wípé jésù kristi a lè rí àpẹẹrẹ wọn nínú àkókò àbí ibi tí wọ́n bí wọ́n ṣe gba àdúrà a lè kíyèsí wípé jésù kristi ó wọ́n ya wọ́n yara wọn sọ́tọ̀ láti gba àdúrà ní àkókò kan lóòótọ́ eléyìí kì í ṣe àgbékalẹ̀ tó yẹ pé ó ṣe dandan ṣùgbọ́n àdúrà wa ó gbọ́dọ̀ lè jẹ́ èyí tó jẹ́ pé ó máa lè dó lórí àkókò tí tí àkókò tó jẹ́ pé a ó lè máa tẹ̀lé ní gbogbo ìgbà bóyá àárọ̀ ni bóyá àrọ̀lẹ́ ni tó jẹ́ pé ó máa jẹ́ àkókò tó jẹ́ pé a máa yà sọ́tọ̀ láti lè máa gba àdúrà ẹ rí ohun tí bíbélì ń sọ ní ìbàyẹn ni wípé ó ní ó sì dìde lí òwúrọ̀ kí ilẹ̀ tó mọ́ ó sì jáde lọ sí ibì kan níbẹ̀ ni ó sì ni ó sì ti níbẹ̀ ni ó sì ń gba àdúrà ó túmọ̀ sí pé jésù kristi ya ó ya bẹ̀rẹ̀ sí í mọ́ ó ya bẹ̀rẹ̀ sọ́tọ̀ ó ya àkókò kan sọ́tọ̀ ó sì ya ibì kan sọ́tọ̀ láti gba àdúrà eléyìí jẹ́ àwòrán fún èmi àti ìwọ wípé à ń láti ó dára púpọ̀ tá a bá bẹ̀rẹ̀ ọjọ́ wa pẹ̀lú ọlọ́run tá a bá bẹ̀rẹ̀ nípa gbígba àdúrà bóyá bíi kí ilẹ̀ tó mọ́ àbí ní àárọ̀ ìbá dáa púpọ̀ pé ká jí ní kùtùkùtù àwa àti ẹbí wa àbí àwa tó bá já wa nìkan ni láti lè jí ní kùtù láti fi ọjọ́ wa lé Ọlọ́run lọ́wọ́ kí a tó jáde ìkejì ni wípé a rí i pé wọ́n lọ síbi kan tó jẹ́ pé tó yàtọ̀ ẹ̀mí tí kò sí ìdíwọ́ ibi tí kò sí ìdíwọ́ àwa pàápàá a gbọ́dọ̀ lè ní àkókò kan tó yẹ kó máa jẹ́ àkókò tàbí ibi tí kò ti ní sí ìdíwọ́ lóòótọ́ kò síbi tọ́lọ́run ò sí ṣùgbọ́n wọ́n máa jẹ́ àǹfààní fún wa láti lè láti lè wà níbi tó jẹ́ pé àti lè dákẹ́rọ́rọ́ níwájú ọlọ́run pàápàá náà á ṣe é ṣe á ṣe é ṣe fún wa torí pé kì í ṣe pé kákan gbàdúrà nìkan ṣùgbọ́n a gbọ́dọ̀ lè jẹni tó jẹ́ pé ó ní ó ń ronú sí kí ni ọ̀rọ̀ ọlọ́run ṣe jẹ́ àbí kí ni ọlọ́run ṣe rí lẹ́yìn àdúrà yẹn ó lè ní ìrònú lórí ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run nínú àdúrà yẹn ìyẹn nìkan kọ́ a gbọ́dọ̀ lè ní nǹkan tí àwọn nǹkan kan tí mo tí a pè ní act ìyẹn ni ìyẹn ni a ìyẹn ni c ìyẹn ni t àti ìyẹn ni àti t àti àti t a c t àti àti àti ṣí ó túmọ̀ sí ìyẹn ni act ìyẹn ni pé nínú àdúrà wa tá a gba àdúrà àkọ́kọ́ a gbọ́dọ̀ lè jẹ́ ẹni tó yẹ pé ó máa ń ó máa ń fi ọ̀wọ̀ fún ọlọ́run ó sì máa ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nìkejì ìkẹta ni pé a lè dúpẹ́ lórí nǹkan tọ́lọ́run ṣe ìkẹrin ni pé ká fi ẹ̀bẹ̀ wa ká fi lé ọlọ́run lọ́wọ́ tábà wọnú ìwé Fílípì orí kẹrin ìwé Fílípì orí kẹrin ẹsẹ̀ kẹfà ẹ rí i pé eléyìí ó ń gbà wá níyànjú láti lè má ṣe àníyàn lórí ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo ó ní pẹ̀lú àdúrà àti ẹ̀bẹ̀ ó ní pẹ̀lú ìdúpẹ́ ó ní ká jẹ́ kí ìbéèrè wa kó di mímọ̀ sí ọlọ́run eléyìí jẹ́ àgbékalẹ̀ tó yẹ pé ó ó ó buyì kún àdúrà wa ó ó ó fún àdúrà wa ní ní òkìmì àbí ní agbára eh, láti jẹ́ kí ọkàn wa kó lè dúró sórí ọlọ́run nìkan àti òdodo wọn àti oore ọ̀fẹ́ wọn èyí tí wọ́n lè ṣe fún wa tán lè fi fún wa èyí tó tẹ̀lé ni wípé a gbọ́dọ̀ lè jẹun tó jẹ́ pé ó ń ronú lórí ọ̀rọ̀ ọlọ́run torí pé àkókò láti ronú sórí ọ̀rọ̀ ọlọ́run bí ọ̀rọ̀ ọlọ́run tí a kà tí a wá wá àkókò láti lè ronú sí i nínú àdúrà ká ronú sí ọ̀rọ̀ yẹn ká jẹ́ kó máa kó yí kó máa yí ọkàn wa po kó máa yí ọkàn máa gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run yẹn ká máa yí po nínú ọkàn wa ẹ nínú ìwé orin dáfídì orin dáfídì orin one hundred and nineteen orin dáfídì one hundred and nineteen ẹsẹ̀ one oh five ó ní ọ̀rọ̀ rẹ ni fìtílà sí ọ̀nà mi àti ìmọ́lẹ̀ sí ọ̀nà ọ̀rọ̀ rẹ ní fìtílà sí ọ̀nà mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi ó túmọ̀ sí pé bí a ṣe ń ka ọlọ́run tá a sì ń gbà tá a ṣe ń ka ọlọ́run ọlọ́run yóò máa ṣí wa ní iyè láti mọ bí a ti ṣe máa gba àdúrà a sì ń jẹ́ a sì ń fún ọlọ́run láàyè láti lè ṣe bí ọlọ́run ti ṣe fẹ́ nínú ayé wa ohun tí mo sọ ni wípé ọlọ́run yìí òun ló máa lè ló máa lè jẹ́ kí àgbékalẹ̀ àdúrà wa ló máa lè jẹ́ kó ní kìmí ló máa jẹ́ kó kó dúró gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣe bí ọlọ́run ti ṣe fẹ́ èyí tí ó tẹ̀lé ni wípé a gbọ́dọ̀ lè ní nǹkan kan tí wọ́n ń pè ní àkọsílẹ̀ fún àdúrà wa a gbọ́dọ̀ lè ní àkọsílẹ̀ fún àdúrà wa bí a ti ṣe ń gbà á àti àwọn ìdáhùn tí a rí tí a rò pé ọlọ́run fi fún wa nínú àwọn àdúrà wọ̀nyí a gbọ́dọ̀ lè jẹ́ ẹni tí ó ń kọ wọ́n sílẹ̀ a gbọ́dọ̀ lè jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń ronú lórí òdodo àti òdodo ọlọ́run òdodo ọlọ́run ni bí ọlọ́run ti ṣe ń jẹ́ olódodo sí wa bí wọ́n ti ṣe ń ṣe dáadáa sí wa nítorí pé àwọn pàápàá tayọ bá ṣe jẹ́ olódodo sí ọlọ́run ọlọ́run ṣe ń jẹ́ olódodo sí wa eléyìí máa lè ran ìgbé ayé ẹ̀mí wa ó máa lè ràn lọ́wọ́ ní ìparí kí n tún máa tẹ̀síwájú kí n tún máa ka tó gbàdúrà ó ní wípé a ò gbọdọ̀ fojú kéré àdúrà ọ̀pọ̀ èrò àbí àwọn ọ̀pọ̀ èèyàn bí àdúrà tí a ń láti gbà pọ̀ gẹ́gẹ́ bí ìjọ ọlọ́run àdúrà tí a ń láti gbà pọ̀ gẹ́gẹ́ bí ẹbí àdúrà tí a ń láti gbà pọ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìran bí òṣìṣẹ́ nínú ilé ọlọ́run àdúrà tí a ń láti gbà pọ̀ ní onírúurú ọ̀nà tó yẹ pé ọlọ́run kó wa jọ ní ẹgbẹ́ ní ẹgbẹ́ a ò gbọdọ̀ fojú kéré irú àwọn àdúrà bẹ́ẹ̀ torí pé ó jẹ́ àdúrà tó yẹ pé ó lágbára ọlọ́run sì ọlọ́run sì máa ọlọ́run sì máa gbọ́ àyàn nìkan kọ́ ó tún máa ń jẹ́ ká kí ìgbé ayé àdúrà wa ní gbígbà kó tún ṣe kí ni o kó tún jinlẹ̀ sí tá bá wọnú ìwé ebéèrú ìwé Hébérù orí kẹwàá ẹsẹ̀ ìkẹrìnléníogún àti ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n ìwé Hébérù orí kẹwàá ẹsẹ̀ ìkẹrìndín ẹsẹ̀ ìkẹrìnléníogún àti ẹsẹ̀ ìkẹẹ̀dógún ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n bíbélì rán wa létí níbẹ̀ pé a kò gbọ́dọ̀ kọ a kò gbọ́dọ̀ kọ àpéjọpọ̀ àwọn ará sílẹ̀ àti iṣẹ́ rere bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lòmíràn bí wọ́n ti ṣe máa ń kọ sílẹ̀ tá a bá lè ní àwọn nǹkan wọ̀nyí bóyá fún bí àdúrà tá à ń gbà fún ara wa ni àbí àdúrà tá ń bá àwọn èèyàn gbà papọ̀ gbogbo nǹkan tá a ti sọ wọ̀nyí tá a bá lè ṣe ó máa jẹ́ kí ìgbé ayé àdúrà wa kó tún jinlẹ̀ ju ti àtẹ̀yìnwá lọ mo gbọ́dọ̀ mo gbàdúrà pé lórúkọ Jésù Kristi a ní ẹ̀rí bí a ti ṣe ń képe Ọlọ́run Ọlọ́run ò ní dójú tì wá bí a ti ṣe ń képe wọn ò ní fi àdúrà wa wọn ò ní fi bú wa níwájú Ọlọ́run ìwọ tí ò ń gbọ́ mi ṣé o ti fi ayé fún Jésù Kristi àbí o kò tí ì fi ayé fún Jésù Kristi torí pé bàbá ọmọ ló máa ń ṣọdún fún ọmọ ẹ̀rí o kò ní kò bàbá ọmọ ẹ tí ò bá tí ì di ọmọ Ọlọ́run tó bá lòun gbàdúrà sí ọlọ́run kì í ṣe pé ọlọ́run ò kì í ṣe ọlọ́run rọ̀jò ó ń rọ̀jò sórí èèyàn rere àti sórí àwọn èèyàn búburú ìdí ẹ̀ ni wípé ọlọ́run ń fi ìfẹ́ hàn sí gbogbo ènìyàn torí pé ní ọjọ́ kan a máa jíyìn a máa jíyìn ọlọ́run máa pè wá wípé tó bá yẹ pé ti oore ṣíṣe tó bá jẹ́ pé ti àánú òun ti fi òun fa òun ṣàánú fún wa ṣùgbọ́n tá a bá wá tẹ̀ sí ìgbékalẹ̀ ọlọ́run àbí tọ́lọ́run fẹ́ fún wa ọlọ́run ó máa mínú ọlọ́run eléyìí ló dẹ̀ mú kí ènìyàn kó wọ ọ̀run àpáàdì ìyẹn ni wípé ọlọ́run ò fẹ́ kí kò fẹ́ kẹ́nikẹ́ni kó ṣègbé ọlọ́run kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n ọ̀nà tí a fi lè wá bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tá a fi lè di ọmọ ọlọ́run òun náà ni ká gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa jésù kristi nìkan ṣoṣo ní ọ̀nà òun ní ọ̀nà sí ìyè òun nìkan ní ọ̀nà sí ọ̀dọ̀ bàbá bíbélì wípé ó ní ẹnikẹ́ni kò lọ sọ́dọ̀ bàbá mi bí kò ṣe nípasẹ̀ mi ó túmọ̀ sí wípé bí a ò bá wọ ìjọba ọlọ́run ìwọ tó ń gbọ́ mi bí ó bá di ọmọ ìjọba ọlọ́run èyí tí ọlọ́run ń fẹ́ kó o jẹ́ ó láti gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà rẹ kí wàá làwọn ìgbésẹ̀ tó gbọ́dọ̀ gbé àkọ́kọ́ ni wípé o gbọ́dọ̀ mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ o gbọ́dọ̀ mọ̀ wípé láìsí jésù kristi ní ọkàn rẹ o jẹ́ ẹlẹ́ṣẹ̀ o sì wà ní ọ̀nà rẹ sí ọ̀run àpáàdì ìkejì ni wípé kí o gbàgbọ́ nínú kristi jésù àti iṣẹ́ tí jésù kristi ṣe iṣẹ́ òun jésù kristi ṣe òun náà ni wípé lórí igi àgbélébó ó kú fún wa ó fi ẹ̀gẹ́ ẹ̀ ó ta sílẹ̀ fún wa fún ètùtù fún ẹ̀ṣẹ̀ láti lè jẹ́ láti lè jẹ́ ìbálàjà láàrin ọlọ́run àti ènìyàn tó bá lè gbà á gbọ́ wípé ní tòótọ́ ló kú fún ẹ pé ní ọjọ́ kẹta ọlọ́run jìjì kúrò nínú òkú tó sì gba eléyìí gbọ́ wàá di ẹni ìgbàlà ìkẹta ni wípé kó o fẹnu ẹ jẹ́wọ́ kó o mọ̀ pé jésù kristi ní tòótọ́ ó kú fún ẹ kó o sì fẹ́ kó o pè é bíbélì pé ẹnikẹ́ni tó bá ké orúkọ olúwa la máa ṣe kí ni o la máa gbàlà tó bá lè ké pe ní wákàtí yìí á gbà ọ́ là tí o bá fẹ́ wá gba jésù kristi yẹn o mo ti rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè gbára mi là ǹjẹ́ ní wákàtí mo ké pè jésù ọmọ ọlọ́run gbà mí kọrúkọ mi sínú ìwé yìí torí pé mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí mo sì mọ̀ wípé ẹ kú fún mi lórí igi àgbélébó mo mọ̀ pé tàjẹ̀ sílẹ̀ fún mi kúrò ẹ̀ṣẹ̀ mi lónìí yìí mo dúpẹ́ torí pé ẹ ti sọ mí di ọmọ ọlọ́run torí pé mo ké pè yín mo sì mọ̀ pé ẹ ti sọ mí di ọmọ yín ẹ sì dáàdẹ̀ṣẹ̀ mi jì mí ẹ sì ti fún mi ní agbára ẹ̀mí mímọ́ ní orúkọ jésù kristi olúwa wa àmín tó bá gbàdúrà tọkàntọkàn mo fẹ́ kó mọ̀ ipò ti di ọmọ ọlọ́run lọ sí ilé ìjọsìn tó wà nítòsí ẹtí wọ́n ti ń gbàdúrà tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ọlọ́run lọ sí fólùṣọ́ àgùntàn tó wà níbẹ̀ ohun tí jésù ọlọ́run ṣe fún ọ lónìí tó dípò ti fún ẹ ní ìyè ó ti fún ọ ní ìgbàlà lọ bẹ́ẹ̀ nìyẹn lọ sọ fún ìránṣẹ́ ọlọ́run yẹn á kọ ẹ ní ìgbésẹ̀ tó kàn tí òun láti ṣe so bí a ti ṣe ń parí lọ ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù kristi mo mọ̀ pé a ó tún ní orí ọ̀fẹ́ tí jésù bá ti fa bọ́ tó bá fa bọ́ ẹ̀ sẹ́yìn a ó tún máa pàdé ṣùgbọ́n kó tó di ọjọ́ mẹ́jọ mo fẹ́ kó mọ̀ pé jésù kristi ò ní olúwa jẹ́ ká gbàdúrà ọlọ́run pàtàgbára gbà ọpẹ́ wa àgbọ̀gbọ̀ etí tó ti gbọ́ mi lónìí tó ti gbọ́ ọ̀rọ̀ yín lónìí oore ọ̀fẹ́ tá fi gbàdúrà ní ìjìnlẹ̀ tá fi bá yín rìn nínú ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run àti inú ìgbọràn lórúkọ jésù olúwa ẹ̀kọ́ wa ẹ ti wà lẹ́yìn ọ̀nà wa lọ́wọ́ ká lè mọ àdàgbà ká dàgbà nínú yín ká sì máa pọ̀ sí nínú iṣẹ́ rere ògo ni forúkọ nítorí pẹ̀ ti ṣe ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi jésù lórúwa ó